من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على النبي الكريم وعلى آله وصحبه وسلم تسليما لقد ايش كان كتاب ثلاثة ووصول اي محمد بن عبد الوهاب ثم هي كان إنني وش الربيع وش الشعبان ولغني يوم ترى يودو 1435 بس دي وش كنت ينو كمينة جون Eh, June ko June 20 2014 so uchane ule afi story ule ile afi history umpeo yele yingi nigide kushane karapide bismillahir rahmanir rahim taka da du kutota da dini Islam. kushane ujidi kishane ku bismillah Qur'an hunu kushane bismillah annabi ya ni akota da rabu duki dumun wa ba dinin islam shi da giya ta ne bismillah to lo taka da la ba fa ne ta ran du amma ba ba ko rike yi na su ta ta ne bismillah bismillah idan ma ko ji wa na wa wa bismillah bai o ya barahu yau na ce ce ko do Allah wa yake mubtada'uhu mahzufun taqdiruhu abda'u na n'acha ni nkụ na anya nke ike gịdị kpe na vera ka bi isni lai o du o nwụọ ọ na-ate ni ọgbọ otu bi isni lai e? o du ya ọzọ e bisi lai na-ate ni atepo ọ na-ate ni ọgbọ otu ọ hụ na-ate ni vera ka akpa ewu o ụdị ya ụlọ ahụ anya onye acha onwe ya achị in the name of henna in the name of jesus because they believe that. Jesus is God incarnated. Jesus ló ní kò sọ ọjọ́ déédé dìdá ní ìdánwò tó lẹ ó dé Jesus èyí kà máa dọ̀ ọjọ́ ìdánwò Jesus is God tó lẹ ojú màjèmàjè ń di mímọ́ Jesus. Àbọ̀tí ẹni ìlànà kí ọjọ́ mọ̀ ọjọ́ ìgbẹ̀sẹ̀ á Jesus àti ọkọ̀ ó bìrẹ̀ lẹ̀ wọ́n àti ìyẹn ní mọ̀ pọ̀ yẹ àkásá ó di dín mọ́ with the finger of God.

o du yo no je na baraka je ni blessing ko na yuzu abisen bismillahi alladhi la yadurru ma'a ismihi shay'un fil ardi wala fis samaa ena dugi da ko do yoba e o du lo ke to se na le o yo yale pe ya na mo ala o ke no du wo wa samiya mali yana dini islam dini pe ko shi the book of Deuteronomy chapter 18 verses 18 in the Bible and Deuteronomy chapter 18 verses 16. I will put my word in his mouth and he shall say all that I commanded him. Ojú ẹnu wọn dùn kọ̀ọ̀rọ̀ àwọn náà níbi èké anyáwó ọ̀tútà láàrú. Ẹwú dúkọ̀ òbẹ̀lẹ̀ tí wọn lẹ́nu àdọ́ ìyá tí àwọn lẹ́kọ̀ọ́ dé mi. Anábì Muhammadu. Ẹwú dúkọ̀ àyànjẹ́ bísmìláà. كل أمر ذي بال لا يودع بسم الله فهو أقصى فهو أجزم يودوك شمو بغدا وما أنا كاني يوم لك ما كان بسم الله ني يوم لك أنا بديد أديكوت يوم يدك كدونا نمراكي أما دي حديث يكي كولك دي حديث ضعيف يكي أبي تقول ضعيف يكي لك مالي نبي يكي tó dẹ̀ máa bí ṣe kù mẹ́sẹ̀jì ti náà wọ́n ti mẹ́sẹ̀jì ọmọ ìbẹ̀rẹ̀ nìyí àbíjì kò ṣe bọ̀ ọ́rùn kù tó dá báyẹn bisimilá arahmanláhùlẹ́ òun ní kọ́lìtì arahman òun ní kọ́lìtì arahim bàbá ni kú òun dọ́ aláhùlẹ́ òun ti arahman ẹ̀rọ ti jẹ́ arahman òun dọ́ àti ilé òun dọ́ àti yóò ní eyo miewo lɛ kia mɔ mo le ko nyɔ atsi maɖamaɖama kpakpo tɛnɛ kia atsi ale bɔn tɛnɛ kia ma atsi ale bɔn tɛnɛ kia gbɔ la ŋu tɛnɛ kia ma gbɔ la ŋu òun dó kia di yo mi gbogbo le kpakpo yakpekpe yo mi ŋu bo le kpakpo tsaka do kìmọ àti segregation ní ọrùn ikọ̀ yóò yẹ tàbí púpọ̀ èèyàn tẹ́nẹtẹ́nẹ bí lọ sọ fẹ́ hùn arahman arahman ìpé kẹlẹ́mà arahmatu rahmatu kyau da iyomi ar-rahman mubalaga da ala wazani al-fu'lan ar-rahmatu ar-rahmanu ar-rahmatu iyomi e ar-rahman oolu ase yomi e yomi yoo tabale tabale eeti ondo ati yomi yaji gogo yomi lam na chami mu'mini wa kana bil mu'minina rahima rahim yogo chami mu'mini gete nele arrahman inna rahmati wasi'at kullu kulla shay'in yomi mi isepala udu daka ti mu'mini ti munafiki ti kafiri tí káàkiri ìyàwó tọ̀ tí káàkiri ilẹ̀lẹ̀lẹ̀ tẹ̀bìlì onúgbònúgbò dó rámẹ̀tí wọ́n ti á kó làṣẹ èyí orí méjì pẹ́tẹ́ odó papò ìṣẹ̀ gbọ́ngàn odó papò wà àmọ́ nàrà yìí mi hà wọ̀ ká nàbẹ̀rẹ̀ mú وصلى الله على سيدنا محمد صلى الله عليه وسلم ilẹ̀ ọjọ́ yọ ọ̀gbẹ̀kọ̀ ọ̀gbẹ̀kọ̀ sọ́nàlọ́rù òpẹ́ yàlàrù yọ ọ̀gbẹ̀kọ̀ ọ̀gbẹ̀kọ̀ aláàfẹ́ yéèdìnà muhammadin kí dójú ẹni ọ̀tọ́gbà wa anibi muhammadun sallallahu alaihi wasallam na yi mawulu fakara tó kàfé mi ni wàláyà múnagẹ̀ ní ọmọ ìkété yí mi ni ilé ìfẹ́ náà anabi ba madɔ muhammadu muhammada muhammadi sodo anabi dɔ mɔnyi sedewu muhammadu ɔ muhammadin ɔ muhammadan gbogbo kɛlɛ dɔ anabi muhammadu sallallahu alaihi wa sallama iyaasi wasani kankyakin so anabi yɛ dɔ kadi muhammadu lɛ ni ɛrɔ ta sedeke dɔ muhammadu muhammadan. يمدي مجرور يمدي محمد مفعول به محمدا يمدي فاعل يمدي محمد ما تسمو تويوي محمد إنيون أه وجه محمد النبي محمد محمد ومن ثاني سيدي محمد ẹnìyàn máta ayé ẹ̀jẹ̀m akọ̀pẹ̀lì ìjẹm ẹ̀hà dínì ó tọ́ níbi wọn ìkura ní ẹ̀gà mẹ́rin ngbókà mẹ́rin mu amúmọ́dọ̀rọ̀ tó lòlọ́ والذين معه أشداء على الكفار رحماء بينهم محمد أولئك لكن سورة محمد أما قمت سورة محمد والذين الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم أمرت بمنا محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم ما كان محمد أبا أحد من كان يعبد محمدا فإن محمد من كان محمد أوكي من كان يعبد محمد من كان يعبد محمدا فإنه قد مات ọmọ muhammadu ọmọ náà ti kú kàdé wọ́n máa muhammadu ilẹ̀ rọ̀tùnù kò dé kọ́lẹ̀ mìíràn kọ́bílì rọ̀tùn أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ما بيهم أبو إلا قول ذلك إنن القرآن ينقضوا نبيا يا وقول ذلك mẹ̀mí ẹ̀rọ gbókè àpòdó ànẹ́bì bí adọ́ mọ̀ ń mọ̀ yìí ẹgbẹ̀ ni a bá jẹ́ mẹ́ni wà sallallahu ala sayyidina muhammadin kalima sayyidi gida a tafiye fi salatin nabi fi yi hasarun mistake ni ce ẹnna dókì kwaro is an error tí ọmọ ẹgbọ́ ọmọ ń bi tọ́wọ́ owó yìí mẹ́ òun tẹ́lẹ̀ wàkàlù wàhùn ààrẹ fẹ̀yìdì náà muhammadin magani ko fẹ̀yìdì tàbí olú tàlátà níbi ìdúgbòmọ̀lẹ́ ọgọ́lẹ̀ mẹ́mú tánà wa alihi bami al ya nabi muhammad wa sahbi bami sahabi wa sallama mai sallallahu alaihi wa sallama on ado yugo ma sori agide alihi aṣọ̀kà tó ń lè wúdò àrímẹ̀ sọ́hábì yìí aṣọ̀kàrà tó ń lè wúdò ọjẹ́lẹ̀mẹ̀ tó ń lè wúdò wà lè wúdò àlò alhamdulilá ògbédè ẹ̀pẹ̀ kọ́ náà tù ògbédè ẹ̀pẹ̀ kọ́ kì má lè bọ̀ wá lè dídí mi ògbédè lẹ́mọ́jọ́ mi ńlá láwò ńlá láwò kéde alkọ́ il òṣùwọ̀n lóye ṣọ́rọ́ alákùnrin mìíràn شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب سورة الشورى أي كبوة قاسية ما تمسكين ayike wanka na zuwa mati misiki nibo madola iko ire shara alaikum min ad-dini oyo mona ma cha dini le yona le design tengome ona ki design ngome ma wa sabihi nuhan ege dutuko na ne binuso والذي أوحينا إليك بوئيك دواء يمو نبي محمد محمد صلى الله عليه وسلم وما وصينا به إبراهيم قول إنك دي وصية نبي إبراهيم وموسى ما نبي موسى وعيسى ما نبي عيسى ego koko ma ulul azmi gideba ama men lui ama ama wuyi mi yore lakum anibi le biye wa mama no nan egna ke gide ibrahima akata musa akala عيسى أكل أنه العظيم مبانك أنت وفيها أن قبلتك وما بغيره أما نبي ما اللقمة بدو لقمة بدو ما أغيره بقى يلدي شرق شديد نما ما شفاكو بقى يلدي ذلك وما ما شفاكوني شريع هنا واحد يبدي ما ما شفاكو أما شريع ما قبلتك وما بغيره náà tó kọ́ kàtẹ́ ọmọ yìí an àfihàn dínà wọ́lá tẹ̀sàfàrà òbí òkọ́ kàtẹ́ ọmọ yìí ọmọ máa dín ní tó wà náà ní méjì pàtó àdín ní náà òkọ́ kàtẹ́ náà níbi yòówó dẹ́ níbi bọ́ọ̀lìmà níbi mọ́tà níbi yíká ẹgbẹ́ púpọ̀ májì pàtàkàrà sọ̀rọ̀dín ẹ̀rẹ́ náà wò lóko ìdàkọ́lóyà dínà níbi ìtàn òkọ́ màtẹ́ òtẹ́ láti gógó ihò wọn wọlé àmọ́ tabalẹ̀ tabalẹ̀ kọ́kúndé ọjọ́ tí a ti gbogbo ìgbìmọ̀ àwọn ìpàkọ́rọ̀ àti ìmì kan níbi máa ní àjẹlẹ̀ ojú tí àwọn ọmọ ọ̀bì máa gbọ́ àwọn ìpàkọ́rọ̀ àti ìmì hàn wọn lọ bí ẹni kẹwúrọ̀ ayẹlẹ̀ ní mùsùlùmí kìínà ìwò yìí ọ ìyẹlẹ̀ ìjàkànnà ayẹlẹ̀ ní mùsùlùmí kìínà òye àbẹ́ẹ̀bì jàmáà dẹ́wọ́ dẹ́wọ́ kọ̀ọ̀

ima dini duduk inti maweza kwa dini la ila yajua amma ke Allah yajtabi ilayhi man yasha wa huwa rahman oyo ene kiroshi yo la udulo kichoyo ene koro udule ega ku ko pa ni pero o adini je fero to yami adini je fero ti yo adini je sálẹ̀ fẹ́ pẹ́rú ìyá dínì òun yà ìfẹ́ ṣàpẹ́rú ìyá dínì dínì òun yà àwọn ọkọ̀ ṣe jùmọ̀ ẹ̀rọ kò wọ́n àwọn ìyá dínì èkì ṣẹ̀ ní àbọ̀ ẹ̀kọ́ ètò ọ̀gá méjì gbọ́ ọ̀rọ̀ òun àtàwọn òun ilé bá pẹ́rú ìyá dínì màgáàlì kó ilé bá pẹ́rú ìyá dínì ní sàkẹ́ òkúta bá wọn pẹ́rú ìyá dínì ní màgáàlì ẹni kí tuta bá wọn ṣàdínì òun ẹtùtà pàmà ògbé lẹ ńgbé kí n dà lè túbọ̀ ẹ̀pẹ́rú ya dé nì wò pàmà lè ògbé lẹ nàrà nìkú ìdá àtàdà náà tó fà á sì mà áhùn àmọ́ nà á jẹ́ ní ẹ̀yàn dojú dàmọ́ kẹ́kọ́ má ti lẹ̀ àmọ́ nà á jẹ́ ní àdínì má má di má ní ráyìn ìbìbẹ̀ ní ibibi màdó ẹni bídí àgbéyàlè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mà yá ló wáyé bá ráyìn ìbìbẹ̀ lẹ́tẹ̀. na àgídí kọ̀kọ́ náà má ní ìbò kì á ti àdínì ya pẹ̀lú rẹ̀ ẹ̀wọ̀n ìpẹ́lú yẹ àdínì ẹ̀fọ́ wọn ti lẹ̀ àmọ́ àmọ́ àmúta ìṣẹ́ méjì má ti hàn kọ́dọ̀ àdínì sáà jọmọ́ṣáláṣí máa kọ́ ẹ̀dọ́gbẹ̀gbẹ̀

discourage gbogbo kí a ṣe kí a sáwọn pàdé mọ́ ọ̀la kí ẹ̀lẹ́ kí mú pàdé ìgbẹ́síkọ̀ láti rọ̀ àdúgbò àti mùdínà mẹ́mà dínì ló wáyánì wọlé tẹ́tẹ́ fọ́rọ̀ òbí ní ukọ́ kàtẹ́mà uko nùhù rẹ̀ ukọ́ kàtẹ́mà níbi musa rẹ̀ ukọ́ kàtẹ́mà níbi yisra níbi ibrahima duk ọ̀kọ́kọ́ mà níbi rẹ̀ ukọ́ kàtẹ́mà rẹ̀ an àti mùdínà ولا تتفرقوا فيه أما تبالي تبالي كبر على المشركين يوجي أو المدكنة وجي أبيك سمي مشركي ما تدعوهم إليه أنكو النبي ونبي محمد فأبدوك النوى وأنكو مدما دوا ما دي يدوك عليه ilẹ̀ zàgẹ̀rẹ̀ ma gbàdúrà yìí lẹ̀ má bàa mẹ káyọ̀ ọjọ́ kẹ́kọ̀ọ́ má gbàdúrà yìí lẹ̀. ẹsẹ adi ni kẹm dọ na kété na ma k'ama di ẹbẹ ma ma nyọ na ma gbé lẹ abọjọ dọ ma mọ musiriki na ama ti bidi ati musiriki ŋɔjọ dọ ma dẹ ama kpadi ni ekpẹrẹ la ọjọ dọ ma musiriki wọ ọláyé musiriki lẹ ma ti nbọgi lebi musa sani ri yi ma jaabi kuma mu di musiriki ni ẹŋọ e gbogbo mu na ọjọ ni wọlé tẹkunu minẹ musiriki na. aboyo ni e yake deha madeha mi mushiriki ni aboyo katogwaiki ye min alladhina farraqu dinahum ami mushiriki le kwela beki ma dini ma duchu paru ma dini ma paru wa kanu shi'an kama mdu chauche nataka damana mu kolma ladayhim farihun mbo muna wajoyani إن الذين فرقوا دينهم وكانوا شيعا أي كراء من إن الذين فرقوا دينهم فرقوا دينهم بوكي ديني ما تروا فرقوا دينهم بوكي مقدبة ديني ما تروا ألك ديني أكما لسيوجي ألك ما دوبهم يوكما كي على سيوجي فرقوا دي فرقوا بوكي ديني ونقضوا كبروا lẹ́tà mínú òfin ṣe ìlú wa níbi ọwọ́ ẹjọ́ pàmò àlọ́ náà jọ́n iná máa múrùn ilẹ̀ lọ. so kàbọ̀rọ̀ aláwọ̀ ṣe kí ni máa tẹ̀lé rúùn ilẹ̀ aláwọ̀ yẹn tẹ̀bí ẹ́ aláwọ̀ yẹn tẹ̀bí ilẹ̀ ìmẹ̀yẹ̀ṣà ẹni ìrọ̀yẹ̀ ju ọjọ́ òtù ìyàwó fọmọlá fi àmàdùn mi ọjọ́ ẹ̀wọ̀ wá tó tẹ́wọ̀ fọmọlá fi àmàdùn ẹ̀mọ̀nà wọ̀nyẹ́ àbí ẹni kí adàbà mèrè ń adàbọ̀ adàbí abọ́jọ́ ojú àṣírí yẹn lẹ́kì ayò tó ń ayọ́ kó pa. ọ̀sẹ̀lẹ́kù ọ̀sẹ̀lẹ́mù alárọ̀sọ̀lẹ́ ilé ojú ọgbẹ̀kọ̀ ọgbẹ̀kọ̀ pé sálámù ọjọ́ kí idó jẹ́ ẹ̀nà òun jẹun òun jẹyìn aláwọ̀ òǹṣà níbi muhammadu alkọ́ọ̀ìn òǹṣà níbi ìṣàkà sọ́gbọ̀n wàhálà ẹ̀yọ́ sọ́lọ́mù. النبي في شاكا بني الإسلام على خمس ما هو دين إسلام ني ويوم مالو أو يوم مالو له شهادة إشهادة أن لا إله إلا الله ما قد الإسلام جني يوم مالو كده أوجي لوا عن wrong understanding فهي حديث له عن wrong understanding فهي pé àti ìtìlẹ́ tí àtàkà kó mọ ọ̀dọ̀ ìsìlámà ní lọ́ọ̀lá ìlọ́lá òkè yẹn mọ̀múdù rẹ̀sílù láì wọ ìfáwù sàlátọ̀ ọ̀dọ̀ ẹgbẹ́jì àtọ̀ ọ̀rọ̀dúgbàgbọ́ ìtàwù zaka ti tẹ̀kẹ́ ọ̀dọ̀ ẹ̀kẹ́ kàkọ́lẹ̀ ní àà ọ̀dọ̀ ìsìlámà máa ní oyé ọmọ ẹ̀lú kùmà ápà ìmíkìdẹ̀ explanation àmì máa lẹ́ni ìṣẹ́ àti nìyí la ilaha illallah wọn ti foundation onígbònígbò yìí torí ọ̀dọ̀ mà nílẹ̀ mà nọ́dọ̀ that foundation náà ti foundation la ilaha illallah muhammadu rasulullah wọn ti foundation yìí foundation nílẹ̀ pílà ẹ̀ ti wọ́n yọ̀ ọ̀dọ̀ mà ń yá lẹ́yìn wọn ṣàmẹ́wọ́n mẹ́rin bí mẹ́rin ti bọ̀bọ̀ yìí ها رمضان وزكاة وأهل البيت وصوم رمضان رواية كذا رواية دي مسلم ألبوا ما دالي جارتي على حال فيك ما البخاري فيها كني شهادة الله لا إله إلا الله محمد رسول الله قول صلاة وصوم رمضان تمام ما دو كوتي قال في تلاتبيل جل جلاله إلى محمد محمد yeye kida aje mama yeye mamda pesa sawa ukitaka mwalimu wake anasema gani hikima mwa wallahu aalam ade bayani ile gani sana lisei fatahul bari makam bayani mwazo to وعلى آله صلاة كل سلام الذي جوين أمي آل قول وفا النبي صلى الله عليه وسلم آل محمد آل علي آل جعفر وآل أكيم آل حمزة وأصحابه فم الصحابي صحابي تبوكي في لبابي ما أو ما ديمان ما هو في ما نلده خير الأمة أمو يومي كيوم ما تسلي وهداة الأئمة أمنوا تونا ميماه هداة هداية ده amene goji ni hidaya yani amal muhtadina umaduma hudatu lile aima jamu imamu de utona ma amimam lodi imamu al-bukhari imamu al-muslim imamu maliki imamu shafi imamu maduka makunaru makarunya misahabi lode makarunya misahabi mbogi kote kwa wanu اللي هو بينه النبي لنبوه لكن ما في مضاف الأئمة إليه ومن عمل بشرعه إلى يوم الدين فلا تكون سلامة إليك دوجي وبوك شكرا في الشريعة يويو كيو بدمو وفي الكتابة ويو فقام ويونا ويو يوم الدين ويو رمي مغاني فما يوم الدين أما مني دوبا مدوك ويو فقام ويونا نك ما عبدو كيو يوم الدين ẹsẹ ẹyọdún ma ọdọ kò ọdọ ọdọ ọlẹ mọ ọdọ ọmọ ẹfọ tí ọdọ ẹdọ ọmọ ha ha ọdọ ma ọdọ kwa na ọjọ náà ẹyọ ọmọ ẹmọ ọdọ tíráìkẹ ọdọ na gane ko to in na ba ubilage fa yaqulu muhammad munir abdahu muhammad munir abdahu na gane ko abdahu gidan ma do olam gidan amma le bin da be yo yo do gele pe ko dun no lo iti i ja i ja na u ke bo ake ti bo mo le won ko ko dun le na lo ja bo mo kódó ìlú ẹgbẹ́ ọ̀dọ́ pààlà abúdùwọ̀wọ́ abúdùláhì nàlá nìkú ǹhún adó yọ màbúrú kí muhammadu muniru abúdùwọ̀ àlá àdìmẹ́sìkì àdìmẹ́sìkì madrid damascus ojàlẹ̀ turkey madoma àdìmẹ́sìkì náà ojàlẹ̀ syria the federal capital madrid ẹ̀ẹ́ alẹ́ azhari oge wele méjì ara kọ́pẹ̀ màdọ́mọ́ yẹn lẹ́rọ la dẹ̀ ìdíkejì ẹtì bókàtí ọ̀rọ̀ ìwò bókàtí bókàtí ọ̀rọ̀ ètò kàràtì dẹ̀ ẹnì yẹn wọ́n tó dà mọ́ dókè dẹ̀ má dọ̀ yọ́kè dẹ̀ mọ́mọ́dù mọ́mẹ́ abdulkè dẹ̀ wàlá wàlẹ́ yẹn lẹ́tọ̀ ọ̀mílíọ̀nù tí náà fi ya nìkan lé dídí mi tó dẹ̀ kúníyà yàwó ayọ̀ dọ̀ mọ́ ní nánánánà ọ̀nà kúníyà dọ̀ bá kányà kọ̀ọ̀tà kúníyà màdọ́mọ́ mọ́ra. سألني كثير من أهل العلم نانا نانا كثير من أهل العلم نانا نانا كوي بوكو ديما مما والمعرفة بوكو نيما سألني مملا بيوكو سألني ما بيبي أو ما تني يمي أو سيتمي نيني نو آآ آه آه. ما بيبي أو ما تني يمي أو ما بيكوست فوق ها an akọbaha na tosalo an akọbaha an akọbaha bi dɛ tiɛ o tagada kɔdubu dɛ k'u wɔ tagada kɔdubu a ma nɔ taa da ŋa an y'a kɔdubu lɛ o dɛ arisalata o tagadi yeki risala ay imam almujaddidi mujaddidi mujaddidi mo jẹ́ dìbì méjì yàn tó lè rẹ́ ẹ́ ẹ́ àtàkpàmọ́ kó mo jẹ́ gbòòlì pé mo jẹ́ dẹ̀bi ẹ́ kí mo jẹ́ dẹ̀bi ẹnẹ́ màrí ní òru mo jẹ́ dìbì ẹnẹ́ kí wá rí ní àdínì àdínì di wá papọ̀ mọ̀lẹ́lẹ́wà ti jẹ́ àdì olè ìwárí ní owó ọ̀pọ̀pọ̀ bẹ pínlẹ̀ mi pí kàràkù fún wá sí pé gúlù pẹ́tẹ̀lẹ̀ kò ń pàmì gọ́ọ̀mẹ̀tì dúbá pọ̀lú ẹ̀mínẹ́sàràdó ẹnà gẹ́rẹ́ màdọ́ mù jẹ́ dìdì mù jẹ́ dìdì usman ibn fòdíyọ mù jẹ́ dìdì muhammad ibn abdulwahab mù jẹ́ dìdì sheikh al-islam ibn taymiyyah ìsẹ̀dì tó mú jẹ́ kìkì iṣẹ́ olùsìlámù màdó pẹ̀lá nìkó a máa dó iṣẹ́ olùsìlámù ní màmá wọn dó jẹ́ jẹ́ kìkì wọn rẹ̀ ní mú jẹ́ kìkì kí mú jẹ́ tẹ̀lé lò tọ́ ṣe olùsìlámù muhammad abdulwahab màdọ́ sẹ́wọ̀n ìsìlámù bí o màdọ́ mu jẹ́ ti di pẹ̀lú àmì honorific title yá di ni mà fún wa lọ́jọ́ muhammad ibn abdulwahab ọ̀tàkàdáhùn sálásàtò òtún ó dùn yín máa gbọ́ ó dùn yín máa gbọ́ abilika ọ̀tàkàdá lẹ́nẹ̀ e e ni printing press kí ọ̀tàkàdáhùn ṣe dùn òun wa ọ̀tàkàdáhùn ṣe òun àwọn nàìjíríà má lè kọ́dà máwùn muhammadu munir abdawo àga àdìmọ̀sí al'azari ohun àbíyè bíbí ọ̀tàgàdà jìlẹ̀ tí ó kọ́ báyẹ̀ tí ó kọ́ bọ̀ wọ́n má fi òṣòlù falafẹ́tì wọ́n àdìmẹ́tì hà àmẹ́tẹ̀ẹ̀tẹ̀ ń gbó gágá mẹ́ta ìhà tí ìbámi hujja mẹ́rin lẹ́ wọ̀ṣùrù tó sàlẹ́tì wọ̀túrú ti fẹ́lẹ́ pì máa mú kóòkọ́ kó náà lè bọ́ta kí wá dága sọ̀rọ̀ wọ̀wọ̀ àjẹbà tí à bá mọ̀ ṣuṣuṣuṣu kó náà kó wá ìhọ̀wọ̀ wọ̀ àrkàní à máa mú ẹ̀fẹ́ ẹ̀tọ́ kó náà rẹmárẹmárẹmá takọ̀wọ̀ kíbi kan mú táwọn àkọ́wọ̀ kó dágọ́dọ̀ wọ́n à siyam ta ta ga dai ko mo muhammadu munir aga siyam ta ta ga dai dai ko ba mu ma ka mi ko mi ta ga dai dai ko wa umshiruha bainal muslimin duru ko ta ga le mo ba to karani ma wo pray ma ka mo ta ga le tu ya mo ka ma ma pa de la siyaman especially magani ko la siyaman

máa dáadáa ikọ̀ yìí o máa lè yàǹtẹ́fẹ̀ ru líyàǹtẹ́fì ooo sí ooo kó máa nẹ́bí kéfù bẹ́ẹ̀ bọ́tàkàtà lẹ́kì kọ̀ọ̀tẹ̀ kọ̀ọ̀rọ̀ òun à. wọ̀nyẹ̀ẹ́lìmú bí àtàlì àkúmọ̀ wọ́n ti kọ́jà mọ́ ọ̀dà ìwà yàdé nìyẹn ọ̀tàkàtà lẹ́ wọ̀ wọ́n sàrà lẹ́kùn ọ̀tàkàtà yìí ti jẹ́ tukpɔkpɔ ŋgɔ egba ŋuti mɔ ọ ema mɔ ɔla kete ŋu sɔdi mɔ sɛ sɔmaran sɔsi hatun sɔyi aŋɔ tigɛ sɔla ka mma le nya ti ta agbɔ ha yɛ atɔ na anya ali sunna mɛlɛ sunna máa ká máa lè fúnà wọ́n jẹ̀má àbẹ́rì wọ́n yán àdínì máa máa ta máa rí àdínkù tó yọ ọgbà àdínì àdínì yá mi sàábì yá mi ọ̀lẹ́ kàmíbi náà kàmí sàábì àti bẹ́ẹ̀dì àwọ̀tà àdínì máa tó ń dọ̀lẹ́ lẹ́màtì àbẹ́rẹ́ lẹ́bí mẹ́ta bẹ́ẹ̀ á lè fúnà wọ́n jẹ̀má àyè ibi màbìmí lẹ́dọ̀ mọ̀ wà á jẹ túbú lè zálíkà ń ojú dán mà ojú dán òfojú ọ̀là rẹ̀ ń yàtọ̀ sákàtà lẹ́yìn. ولما كان فيها بعض الأحاديث تؤبسه كم حديث أيادهم لم تخرج حديثهم ما تخرج وكان ما قالكم تخرج إلا تدلونه لم تخرج أمي حديثك ما تخرج أو تخرج حديثك حديثك ده أبا سعيد الخدري báyé àbí hùrẹ́ra máa ń fẹ̀yẹ́dẹ́ tó náà àìṣà bí ìgbà ní fi wá kó gbà níbi yìí dẹ̀ kuma yóò rí tàbí ẹnẹ́kẹ̀ ẹ̀yà rí ìyàtí imamu bukhari bá imamu tarmidi máa ń sinanu mẹ́tàrí bókè ẹ̀yà rí àdìsí ẹ̀wọ̀n yìí dẹ̀ ẹnẹ́dúgbì nìkẹ́ dódú bókè gbọ́kú gbà níbi báyọ̀ takadà gbóyè kí àwọn kàwọn àkáàdìsí lẹ́sẹ̀ sẹ́yìn tàkìrìjì lẹ́mọ̀nẹ́lẹ́sẹ̀ dọ́mọ̀ ọ̀rẹ́lẹ́mọ̀nẹ́yìn لم تخرج إما ما تخرجهم جعلت عليها تعليقا بوضع بعض سمعاني ها لا شعور إيامه جعلتكم جعلت عليها تعليق أمي تأمي تعليق دوما أمدو تعليق أجمو يدي أجمو لكي درام لجيرو أكما يولا والتعليق أو يجمي كياتا كما يولا لمي واقو دوتوغا ولتا بيدا بوضعه بعض المعاني تركنا من أمينين المقصدين ولتا بيدا تركي شوفوا هما من إيه شوفوا هما من يوضيء يتوه بعض المعاني من بويك من الماء من وجه ويقفين يريدان ويحل إمام دتو بعض الألفاظ أميوات يأتوا هي مولدان مع العزم الأحاديث إلى مخرجها لا تجي عزم

una kamayu akabo dauda bei wayo ekitidari ni uma kamayu e kamayu kagende ide wa ti agbi magani ko wallahu as'ala hmm bimanni ko allahu na bibi na bi allahu bibi bimanni bi lewu kijashune kìmá na ojú kẹ̀kẹ́ sáni tako bí wọ́n ṣe ilẹ̀ rẹ ni mẹ́nu ìdí èlé kankan ọ̀nà ṣẹ́ ìmẹ̀ ojú kẹ̀kẹ́ sáni tako rọ ọmọ yìí dẹ́ni èlé gidẹ́gì àtẹ́lẹ́ àtẹ́lẹ́ kí nọmọ múnà kẹta àti àrọ ọjọ́ mọ́nà ilẹ̀ máa lọ sí mẹ́nu rẹ̀ màgánì bí mẹ́nu yìí wọ̀ kẹrẹ́mì yìí pẹ́ẹ́dọ̀ owó wọlé ọ̀dọ́ as'alullah as'alu nabi allah ibi bi meni brelenu ya tunu bi ma ti kiburo ni wa karami pedo wo yoyo nabi ibi al ikhlas ki semie le kole se to di yoyo fi al amal muqarrab bi wal dana kide wal ismatu wal ismata bayno isma ase isma protection ki àwọn mi protect mine zeleli betɔwɔkia dunya gbadamu ane yɔ kapete etɔwɔ kapi do ne ane ne yɔ kɔ la ele dɔkɔ dɔkɔ kɔta yɛ ma ka le yɔ wo kɔ yɔ ete ne o lɔ akpli godi wɔ kple ete le etɔwɔ do ne ane ma kɔ wɔ yi do etɔwɔ yi ke ado ne ane ke mo na ama do ŋɔ mo afi yi egba ekɔli yɔ yi. يوم أحنا نجيب كده وعدوه كده يعني نجيب كده يعني ثلاث شهور مين ما عندي كده كده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ما جه موتا من نونا نتان أمي ودي كافيلي هوتا ما بين نيني تونيكو